الذي حرم الظلم على نفسه وجعله بين عباده محرما واشهد ان لا اله الا الله الحق المتفرد بالعدل والانصاف واشهد ان محمدا عبده ورسوله المبعوث رحمه للعالمين ليخرج الناس من ظلمات الجهل والظلم إلى نور العلم والهداية وعلى آله وصحبه الأخيار أما بعد فيا عباد الله اتقوا الله حق تقواه واعلموا أن الظلم ذنب عظيم ذلك لما فيه من تعديه من فرد إلى آخر ومن فرد إلى أناس كثيرين فتتولد منه بذلك العداوة والبغضاء في المجتمع الإنساني عباد الله إن الظلم هو وضع شيء في غير محله ومجاوزة الحق والتعدي على الآخرين في أموالهم أو أعراضهم ورد في القرآن الكريم النهي عن الظلم في موادع كثيرة ويشمل النهي عن جميع مجالات الحياة فنهي عن ظلم في العقيدة ونهي عن ظلم في المعاملات وفي عقود والإجارات وغيرها ولقد نزه الله تعالى نفسه عن الظلم والجور وأبغض الظالمين قال الله تعالى إن الله لا يظلم مثقال ذرة وإن تك, وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وقوله سبحانه وتعالى إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون قال الإمام القرطبي أي لا يبخسهم ولا ينقصهم من ثواب عملهم وزن ضرة بل يجازئهم بها ويثيبهم عليها والمراد من الكلام أن الله تعالى لا يظلم قليلا ولا كثيرا ولقد ورد في السنة عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا قال الشيخ الإسلام بن تيمية رحمه الله هذا الحديث قد تضمن من قواعد الدين العظيمة في العلوم والأعمال والأصول والفروع فإن تلك الجملة الأولى وهي قوله حرمت الظلم على نفسي يتضمن حل مسائل الصفات والقدر إذا أعطيت حقها من التفسير وأما هذه الجملة الثانية وهي قوله وجعلته بينكم محرما فلا تظلموا فإنها تجمع الدين كله فإنما نهى الله عنه راجع إلى الظلم وكلما أمر به راجع إلى العدل عباد الله إن الظلم محرم شرعا وعقلا وعرفا فاجتنبوه عباد الله فمن ظلم غيره فكأنه جرس شجرة الندامة والحرمان فسوف يجني أثمارها في الدنيا والآخرة ولله در قائل لا تظلمن إذا ما كنت مقتدرا فالظلم يرجع عقباه إلى الندم تنام عيناك والمظلوم منتبئ يدعو عليك وعين الله لم تنم أدوك بني أدو ألون أدوك بني ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun ni ọba alágbára ọba àlèwí lè ṣe ọba tí ó mọ ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan tó sì mọ òpin ẹ̀ a dúpẹ́ fún ọlọ́run a yìn àwọn orí rẹ̀ tó ń ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ṣe àbòsí léèwọ̀ fúnra ara rẹ̀ àbòsí láíláí àgbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ọlọ́run ọba kì í sọ ọba alábòsí ọba tí ń ṣe gbogbo nǹkan pẹ̀lú déédéé lọ́lọ́run ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ó ṣe àbòsí léèwọ̀ ó ṣe ní nǹkan tí ò tọ́ lọ́dọ̀ ara rẹ̀ ó sì tún ṣe léèwọ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣàbòsí fún ọmọ làkejì ọ̀gá ò gbọdọ̀ ṣàbòsí fọ́mọṣẹ́ bẹ́ẹ̀ sì ni ọmọṣẹ́ ò gbọdọ̀ ṣàbòsí fọ́gá ẹ̀ mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ àti láàrin sánmà àtilẹ̀ àyàfi ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí wípé ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba òdodo ni ọba déédé ni ọba dọ́gbandọ́gba ni mo jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ọlọ́run ọba gbé dìde láti wá mú àwa ẹ̀dá jáde kúrò nínú òkùnkùn àbòsí kúrò nínú òkùnkùn ìyanra ẹni jẹ lọ síbi ìmálẹ̀ Islam lọ síbi ìmálẹ̀ déédé àti dọ́gbandọ́gba ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe máa ń sọ lóòrèkóòrè ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká jẹ́ kí bẹ̀rù ọlọ́run kó lapa dáadáa nínú ìgbésí ayé wa bá a ṣe máa lu sẹ̀mí wa lílọ bíbọ̀ wa ẹ jẹ́ kí bẹ̀rù ọlọ́run kó máa hàn ń bẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu wa nínú ìṣe wa àti nínú gbogbo ìgbòkègbodò wa nítorí pé ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun náà ni ìpìlẹ̀ gbogbo dáadáa ẹ̀yìn arúsàn ọlọ́run jẹ́lẹ́mọ̀ wípé ń tá pè ní àbòsí ẹ̀ṣẹ̀ tó tóbi ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi púpọ̀ níwájú ọlọ́run òun náà ni ìwà àbòsí kẹ́nìkan kó ṣàbòsí fún ọmọlàkejì ẹ̀ṣẹ̀ tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí nìdí tó fi rí bẹ́ẹ̀ àbòsí tẹ́ rí yẹn kì í ṣe ẹ̀ṣẹ̀ àdásẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe pé tó o bá yóò kan ẹlòmíì ìdí nìyẹn tí ẹ̀ṣẹ̀ yẹn fi tóbi níwájú ọlọ́run o ò lè dáṣẹ àbòsí ẹnìkan ló ṣe sí àbí kó o ṣe só àwọn èèyàn tó pọ̀ o lè ṣàbòsí sẹ́nìkan ṣoṣo ó sì lè ṣàbòsí fún gbogbo orílẹ̀-èdè ẹ̀yin arúsàn ọlọ́run eléyìí ló fà á tó fi jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àbòsí ẹ̀ṣẹ̀ tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run mélòó mélòó ó lẹni tó padà fayé lẹ̀ látara àbòsí tẹ́nìkan sí fún ẹ̀yin arúsàn ọlọ́run mélòó mélòó lẹni tó ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n báyìí tí ń jìyà tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ látara àbòsí tẹnìkan sí fún ẹ̀yin ẹrúsìn ọlọ́run mélòó mélòó lẹni tó ti pàdánù ẹ̀tọ́ ẹ̀ tí sì ń wo ẹ̀tọ́ rẹ̀ lọ́ọ̀kan báyìí tí ò lè dé díẹ̀ mọ́ látara àbòsí tí wọ́n sì fún ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìwà àbòsí ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run subhanahu wa àbòsí tẹ́ yẹn a máa fa ọ̀tá láàrin àwọn èèyàn a máa fa káwọn èèyàn kí wọ́n níra wọn sínú kódà ó lè ṣokùnfà kẹ́mi ó bọ́ kódà ó lè fokùnfà ogun àti wàhálà láwùjọ wà ní ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ á wo ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láwùjọ nígbà míì ẹlòmíín tó jẹ́ kó di ẹhànà sáàrin ìgboro tó jẹ́ kó náà di ẹni tí ń fẹ̀mí ọmọlàkejì ṣòfò tó bá sọ ọ̀rọ̀ yẹn ó lè jẹ́ kí wọ́n ti sàbòsí kan fún rí tó náà wá rò wípé bọ́wọ́ òun bá tẹ̀ kú dà òun náà gbẹ̀sà gbogbo àwọn nǹkan wọ̀nyí àbòsí kì í bí dáadáa sáwùjọ àbòsí kì í bí dáadáa fún orílẹ̀-èdè bí ìjọba bá ń sàbòsí fáwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ kò lè láṣeyọrí ìdí nìyí tó jẹ́ pé àbòsí ọlọ́run ọba kì wá nílọ̀ pé ká jìnà sí wa àbòsí torí pé kì í mú dáadáa wá fẹ́ni tó ń ṣe ni àti fún àwùjọ lápapọ̀ ẹ̀rú san ọlọ́run ìdánpẹ̀ ní àbòsí gan o náà ni kẹ́yìn ó gbé nǹkan síbi tí kìí sàyè rẹ̀ àbòsí nù ìjí kìí ṣe tẹ̀yàn kẹ́yìn ó gbà ẹni tí ò tọ́ sí nǹkan bóyá fún dika àbí dimi ká pariwo kún ló tọ́ sí ẹni tí nǹkan yìí sì tọ́ sí ká ní kò tọ́ sí gbígbé nǹkan tó tọ́ sáàyè tí ò tọ́ ní ti ń jábò sí nìyẹn eléyìí ló fà á tó fi jẹ́ wípé gbogbo ẹni tó ń gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fẹ́lòmíì ẹni ẹ ti ṣàbòsí fẹ́ni tó lẹ́tọ̀ọ́ gbogbo ẹni tó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ tiẹ̀ onítọ̀hún ti ṣàbòsí fún ẹni tó ní ẹ̀tọ́ àbòsí a máa wáyé lórí dúkìá onídúkìá ó lè ṣàbòsí pẹ̀lú kó gba dúkìá ọmọlàkejì kó mọ́ tiẹ̀ tẹ́niyẹ sì jà tó pariwo tó padà gba ẹ̀tọ́ òun ó ṣàbòsí fún ẹniyẹn nìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni man zalama qida shibri min al-ard ẹni tó bá ṣàbòsí tó gba ilẹ̀ onílẹ̀ tí ilẹ̀ yẹn tí ò ju an inch lọ ìkàkó kaba yìí tó wá gbà anabi sallallahu alayhi wa sallam anabi ní tó bá dé jọ́gbìn dal qiyama ilẹ̀ yẹn ọlọ́run ò ní kí wọ́n lọ fà jáde thickness ẹ̀ títí tó fi dé ilẹ̀ keje kan fà jáde inch yẹn kan trace ẹ̀ wọnú ilẹ̀ keje kan wá fà jáde ẹ wo bí ó ṣe tíkì tó ọlọ́run wà ní ká fi wú ẹni yẹn lọ́rùn nígbàgbọ́jà kò kíyà ẹni tó wá gba odidi plot kankan ìyẹn túmọ̀ sí wípé àbòsí nǹkan tó lágbára ni o ẹni tó gba ilẹ̀ rẹ̀ tó kọ́lé sí i kò sígbà tí bá ń kọjá tó ń rí ilé rẹ̀ òun kò lè ronú dáadáa sí o tó bá ní kápá láti fi jàǹbá kan ṣe lẹ́yìn yóò ṣe o ṣùgbọ́n tí ó bá lágbára láti ṣe gbogbo ìgbà tí bá ń kọjá inú rẹ̀ ò ní dùn kò sì ní fi ọkàn ṣàdúrà fún ìfẹ́ onítọ̀ ẹ̀yẹ rúṣan ọlọ́run àbòsí bálábòsí ò bá bẹ̀rù ọlọ́run kó bẹ̀rù ìpè látara àdìẹ lẹ́yìn àbòsí ṣíṣe ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run subhanahu wa ta'ala alukur'an ó kọ̀ fún wa nípa ìwà àbòsí ní àwọn tó pọ̀ tá a bá ní ká a lè kà tán nínú níbi tí ọlọ́run ọba tó ti ń kìlọ̀ fún wa pé ká má ṣàbòsí yálà níbi ọ̀rọ̀ ní ká má ṣàbòsí yálà níbi ọ̀rọ̀ ìbágbépọ̀ ẹ̀dá ká má ṣàbòsí àbòsí òun ni kéèyàn máa sọ tẹ́nìkan sọ. pé lágbájá ló sọ ó sì wá fi bà á lórúkọ jẹ́ bẹ́ẹ̀ sì ni kò sọ nǹkan yẹn àkóso àbòsí fún un tí ò sọ kò sọ pé sọ ntí ò jẹ́ kò sọ pé jẹ́ ntí ò ṣe kò sọ pé ṣe àbòsí ni sí ìjọmọlúàbí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àbòsí ó ń bẹ níbi òwò títajà rírajà owó gidi ló gbà ntí ò dá ló ta fún àbòsí ni torí pé owó tó da in tó da ló ṣe déédéé ẹ̀ ṣùgbọ́n èèyàn san owó tó pé in tí ò da òun ló tà fún ẹlòmíín bẹ yóò ní ah, original nígbà ọba gbedele lórí wípé kódà pàrúfù gan tó da jùlọ fake òun ló gbélé ọlọ́wọ́ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí táwọn èèyàn fi ń ṣe àbòsí fún ọmọlàkejì gbogbo ẹ̀ náà ni alukur'an ló tọ́ka sí ló sì yẹ ká jìnnà sí o ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba ó ń fọra rẹ̀ mọ́ kúrò níbi àbòsí àbòsí kì í ṣe ìròyìn ọlọ́run ó gbúdọ̀ ròyìn ọlọ́run títí títí títí kọ wá ròyìn rẹ̀ pé ọlọ́run ọba ọba alábòsí là gbẹ̀yìn bá sọ bẹ́ẹ̀ olúwa ẹ̀ dáràn wájú ọlọ́run àfikún yìí ti yà á túbà ọlọ́run ọba kì í sọba alábòsí ẹlòmíì níbi tọ́rọ̀ ti yé ó lè ní ẹ ṣé kì í ṣàbòsí ọlọ́run rẹ̀ gbọ̀n lẹ̀ òfun lówó ó fábúrò lówó sábòsí lè ní sábòsí ní tó yé ọlọ́run kò yé wọ ọlọ́run ọba ṣe gbogbo nǹkan ní tìtorí títìtorí yẹn sì lè má yé wọ bóyá kábúrò má níhun kẹgbọ́n yẹn má ní orí ọlọ́run bá fi ṣe fún ṣùgbọ́n wo mà gbogbo sí ọlọ́run látòkè délẹ̀ kò sábòsí lẹ̀ gbogbo sí ọlọ́run ọba pátá déédéé òun ní ọlọ́run kò sábòsí lẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fọra rẹ̀ mọ́ kúrò níbi àbòsí ọlọ́run sọ alukur'an kẹrin ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run èmi kò ní ṣàbòsí kankan bó ti wulẹ̀ kó ma kódà kó má ju ìwọ̀n ọmọ náà gún báyìí lọ mi ní ọlọ́run ní tẹ́ bá ṣe dáadáa kan ni ọlọ́run dájúdájú èmi ọlọ́run èmi kì í ṣe àbòsí mi ò ń ṣàbòsí fáwọn ẹrú mi àwọn èèyàn àìdá mi àwọn ènìyàn ni wọ́n máa ń ṣàbòsí fúnra wọn àfáwa ìmáàmù Qurtubi nínú àwọn àgbà afọ́nímọ̀ tafsir wọ́n ní tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ń yìí òun náà ni wípé kò sí iṣẹ́ dáadáa téèyàn ṣe síwájú ọlọ́run kéèyàn ó fọkàn balẹ̀ ọlọ́run ó sèyàn lẹ́sàn ọlọ́run kì í jẹ́ èèyàn gbé èyíkéyìí nínú iṣẹ́ olóore tó o bá ṣe yìí tó o sì fà níyàn tọ́lọ́run ṣe ọlọ́run ó san ọ́ lẹ́san lórí nǹkan tó o ṣe náà kásì lọ mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣàbòsí bó ti wulẹ̀ kí àbòsí bó ti wulẹ̀ kó kéré ma ọlọ́run kì í ṣe o ọba onídéédé òní ọlọ́run ọba wa bákan náà nínú hadith al-kudusi ọlọ́run ọba ni mo pe ẹ̀yin ẹrú mi mo ṣe ìwà àbòsí léèwọ̀ fúnra ara mi mo sì tún ṣe léèwọ̀ láàrin ara yín náà ẹ má máa ṣàbòsí fúnra yín o ẹ̀ṣẹ̀ tó tóbi ni àbòsí níwájú ọlọ́run subhanahu wa ta'ala àfọwọ́ sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní tá a bá wo ọ̀rọ̀ tánàbí sọ yìí tánàbí sọ wípé ọlọ́run ọba ó ṣe àbòsí léèwọ̀ fúnra ara rẹ̀ wọ́n ní bá wò dáadáa á gbàgbọ́ yé odidi àwọn nǹkan méjì kan tí máa dàrú máwọn èèyàn lọ́wọ́ àgbọ̀yé níbi ọ̀rọ̀ ń bó sẹ́ra mọ́ àgbọ̀yé bẹ́ẹ̀ kí ni ọ̀rọ̀ náà ọlọ́run ní mo ṣe àbòsí léèwọ̀ fúnra àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni pọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn lénìí tẹ́lómi bá wo iṣẹ́ ọlọ́run títí títí títí tí tí ò bá wá yé yóò ní ṣé kí sàbòsí lélẹ̀ ẹlòmí àfẹ́ máa rò bẹ́ẹ̀ so hadisi yìí ó jẹ́ ká mọ̀ wípé àbòsí kò sí nínú ìròyìn ọlọ́run kò sí bó ṣe fẹ́ kí ọlọ́run tó má fàbòsí kí o kò sí bó ṣe fẹ́ ròyìn ọlọ́run tó má fàbòsí ròyìn ẹ̀ gbogbo ti ń ṣe ní tìtorí ni o ó sì nídìí ẹlẹ́ẹ̀kejì odidi abala kan tí máa dojú máwọn èèyàn lọ́wọ́ kádàrà ọ̀rọ̀ yìí ó jẹ́ kọ́rọ̀ kádàrà kó clear èyíkéyìí tó bá fi ròyìn àbòsí ròyìn ọlọ́run nípa ọ̀rọ̀ kádàrà ó sì wá jẹ́ tọ́lọ́n wá ṣe nǹkan kan báyìí ó sì wá jẹ́ ẹni tí ò tiẹ̀ ṣe tọ́lọ́n gan gbogbo ẹ̀ ń dá ẹni tó ń ṣe tọ́lọ́n gan nǹkan rẹ̀ tó ń àdánwò tó ń kàn án ṣé kì í ṣàbòsí nìyẹn àfáà ní láéláé má ṣe sì ronú lọ́bẹ̀ o torí pọ́lọ́n ọba ti sọ pé inni haramtu dhulma ala nafsi ṣé ẹ rí ti ń jábò sí èèwọ̀ ní fẹ́mi ọlọ́run mi gbọdọ̀ ṣe so látara àdí eléyìí gbogbo èyíkéyìí tí ò bá yí ọ nínú iṣẹ́ ọlọ́run gbà fọlọ́run lérí ẹ̀mí Ma fi ìròyìn àbòsí má fi ìròyìn ọlọ́run ọba láéláé torí pé ọlọ́run ọba wa kì í ṣe ọba alábòsí bákan abala kejì òun náà ni wípé ọlọ́run ọba ṣe àbòsí léèwọ̀ láàrin àwọn ẹ̀dá pé a ò gbúdọ̀ ṣàbòsí fúnra wa àfọwà sheikh islam bin Taymiyyah rahimahullah wọn lè ń jẹ́ kó yé wa pé gbogbo ntọ́lọ́run bá ní ká máa ṣe pátá a rí gbé déédéé àti dọ́gbandọ́gba òun ló ń bá ní ká jìnnà sí àbòsí ló wà so láàfin mọ̀ wípé ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run sọ yìí nínú hadith kódùsì ó ń jẹ́ kó yé wa wípé ọlọ́run ọba ọba onídéédé lọ́lọ́run ó sì kórìíra ìwà àbòsí àti àwọn alábòsí ẹ̀yin arúsìn ọlọ́run ní tá à ń pè ní ìwà àbòsí ẹ jẹ́ ká lọ mọ̀ pé ní tí ò ni nínú òfin ẹ̀sìn kò lẹ́tọ̀ọ́ nínú làákàyè tá a náà bá gbé sínú làákàyè á rí pé kò ẹni tó fún kò lè ẹni tó gba ẹ̀tọ́ tiẹ̀ mọ́ tiẹ̀ kò lè yọ́nú sí ọ pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe tí ìbá ṣe wípé ẹ̀mí èèyàn ti di tán tí ìbá ṣe wípé èṣù ó ti kọ́lé síyàn lẹ́mìí náà ló ṣàbòsí fọ́mọlà kejì tó tún máa yọ bó ṣàbòsí fún ẹlòmíà sọ pé wọ́n gbàyàwó ẹ̀ wọ́n tún ti mọ́lé yóò sì ṣe bẹ́ẹ̀ ẹlòmíà wọ́n gba ilẹ̀ rẹ̀ wọ́n sì tún kọ́lé sí tí ò sí nǹkan tó ṣe ẹlòmíà ta ilẹ̀ fẹ́yàn mẹ́fà tó o bá sì lọ bá pọ̀ fẹ́ gbowó ìlú tó ń bá rí ẹsẹ̀ rẹ ń bẹ̀ òun ò ní kún ó gé ẹsẹ̀ rẹ méjèèjì wọn kásìkò wá bá ń lé tó o bá tún wá lọ orí rẹ lòun ò ní ká tún gbé wá bó sì ṣe sọ̀hún ní tí ó ṣe náà lọ sọ̀hún àwọn tó bá wá mọ̀ òun ò ní lágbájá tẹ́mi bá ń bẹ o lè ralẹ̀ tó ju lọ́ọ̀tì kan lọ yọ̀ǹda rẹ̀ fún kó máa mọ̀ lọ subhanallah ẹni ẹ wà mọ̀ pé òun yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n òun òògùn pé òun fà lé ọlọ́run lọ́wọ́ irú ẹni tó wá rí àwọn olówó tí ń gbọ́kọ̀ kiri tí ń kọ́lé tí ń ṣe gbogbo ẹ̀ inú rẹ̀ ò lè dùn sí bí ti wọlé kó ma kò lè yọnu sí kò sì lè ṣàdúrà fún ìdí ìyẹn tó jẹ́ pé tá a bá gbé sínú làákàyè náà ìwà àbòsí kì í ṣe nǹkan tó dáa bí ti wọlé kó ma wà urfan kódà nínú àṣà wa gan alábòsí àwọn àgbàlagbà wọn ní alábòsí a máa kọ́lé a máa lówó a máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kì í dáa ìdí ìdó fi jẹ́ pé gbogbo ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa náà gbọ́dọ̀ mọ̀ pé ìwà àbòsí kò sì sí tó o bá fẹ́ ṣàbòsí ọkàn rẹ̀ náà sọ fún ọ n tó o sì fẹ́ ṣe yìí o kì í ṣe n tó kì í ṣe tó ẹ̀ ẹ̀mí rẹ̀ náà sọ ọkàn rẹ̀ náà mọ̀ pé n tó ìjà ẹbí ló fẹ́ jà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ló fẹ́ gbà yìí ṣùgbọ́n látara yìí níbi ẹ̀rọ ọlọ́run ó wàá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ó fi àpèjúwe rẹ̀ dà bí ẹni tó gbin igi igi àbámọ̀ ọ̀nì tó bá pẹ́ igi yìí yóò sèso tí igi yìí bá so ẹni tó gbìn yóò padà náà láyé bí yóò tó bá ìtún kò lè mórí bọ́ ẹ̀yẹ rúsìn èyí tó ń kìlọ̀ fún wa nípa ìwà àbòsí ó ní mọ́sàbòsí nígbà tó bá wà nípò agbára ìgbà tó bá wà nípò ọlá tó ṣe wípé bọ́ ọ bá lù yóò dùn bọ́ ọ bá pàṣẹ àṣẹ rẹ̀ ó múlẹ̀ má àsìkò yẹn láti fi ṣàbòsí o ẹlòmíì ń bẹ tó bá jẹ́ tó owó owó ń bẹ tó bá jẹ́ ti ipò ipò ń bẹ kódà ẹlòmíì bẹ tó ṣe wípé bẹ́ẹ̀ yẹn bá bá fa nǹkan bọ́ ọba lóun ní lọ́yà yóò ní kọ́ pàdé òun ní kọ́ọ̀tù òun lọ́jẹ̀bi o ó lè ṣe ọkọ̀ bíi mẹ́ta ni wọ́n fi lóòdù àwọn lọ́yà rẹ̀ wá lórí rọ́ bẹ́ẹ̀ bá sì sọ lọ wájú sọ lọ ẹ̀yìn òun náà ni ó padà járe ìdàkúntà mọ̀kọ̀tẹ̀dẹ̀rà tó o bá wà nípò agbára bó bá wà nípò ọlá àwùjọ tí wá ń bí láti rí kéèyàn ó pèjọba lẹ́jọ́ kọ́mọ́dàre láwọn orílẹ̀-èdè tó dodo wà ń bẹ individual báyìí yóò pè ìjọba lẹ́jọ́ yóò sì jàre ìjọba ìjọba ó sì sanwó fún pé ìjọba ṣàbòsí fún kò sí ẹnikẹ́ni tó bá ṣàbòsí tí ò yẹ kó fi ó gbé tó bá wà nípò ọlá tó wà nípò gíga má ṣàbòsí nítorí pé àbòsí tẹ́ ẹ rí yẹn àtúbọ̀tán rẹ̀ àbámọ̀ ni ẹnìkan ò ní ṣàbòsí láyé kó tó jáde láyé ó kábàámọ̀ lórí àbòsí tó ṣe tíbi inú ọlọ́run bá dé tó bá sọ̀kalẹ̀ wá bá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní ẹ bẹ̀rù èpè ẹni tẹ́ ẹ bá ṣàbòsí fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run kórira kéèyàn ó máa pariwo àìdá ẹnìkan kó wá máa sọ kiri àyàfi tó bá pẹ́ ni ẹ ṣàbòsí fún ọ lágbájá olórí ibú ni kò ní sọ rere tó bá pẹ́ ni ẹ ṣàbòsí fún ọ ọlọ́run ló lẹ́sẹ̀ tó bá ń sọ jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ wa máa sọ̀rọ̀ báyà wọ́n ní wọ́n pé wọ́n wá ń sọ nǹkan ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ẹni báyìí ṣàbòsí fún ọ má dákẹ́ máa sọ pé ẹni yìí gba ẹ̀tọ́ mi ọlọ́run ó bá mi gba ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó sì fi àdánwò kàn án tí ó fi dẹ́tọ̀ mi padà fún mi bí ó sì dá padà fún mi ò bùn láyé àti dọ́gbọ̀dẹ alikiyama alukuraani ànábì ní ẹ bẹ̀rù èpè ẹni tẹ́ ẹ bá ṣàbòsí fún torí pé tó bá ṣépè fún ọ kò sí gàgá láàrin èpè yẹn àtọ̀dọ̀ ọlọ́run lójú ẹsẹ̀ ní òdòdó ọlọ́run ọlọ́run ó sì fọwọ́ sí in tó ní kọ́ ọlọ́run ṣe fún ọyàn ọlọ́run ṣe bẹ́yìn ọba torí nǹkan kan bẹ̀rù àbòsí kéèyàn bẹ̀rù èpè kéèyàn kódà kẹ́ni yẹn má lè sọ jáde bóyá tiẹ̀ ń bẹ̀rù rẹ kò lè sọ jáde ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ kò ní fọkàn ṣàdúrà fún ọ tó ń wọ̀ pé ọgbà ẹ̀tọ́ ọ̀hún lọ́wọ́ ọ̀hún báyìí ìyẹn rúsan ọlọ́run oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi máa ń ṣàbòsí fún àwọn èèyàn àti rí ẹni tí wọ́n ṣàbòsí fún ó sì ra ọkọ̀ tuntun wọ́n bá sọ fún pé ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀ rà yìí ìgbé tó bá ń gbé ọkọ̀ yẹn káàkiri kò lè lo fóṣù kan tí ó fi padà nù ṣùgbọ́n kọ́ gbọ́kọ̀ yẹn wá ó gbọ́dọ̀ wà lábẹ́ ààbò oṣù kan lẹ́yìn oṣù kan pé wàá gbọ́ yẹn padà nù ẹni bá lọ gbọ́kọ̀ yẹn kalẹ̀ èyí tí ń lò tẹ́lẹ̀ ti ta ó fi ra yún bá ń fẹsẹ̀ rìn káàkiri nígbà tó di oṣù kan ó padà lọ́dọ̀ ẹni ẹ̀ ti parí àdúrà ètò tẹ́ ń ṣe ni wọ́n ní ọlọ́run tó sọ pé ká tó fi oṣù kan ká tó fi kún ah, ó tún ṣe sùúrù gbàdí òmìnir bí oṣù mẹ́ta ara ti bí òun ti ń gbọ́kọ̀ yẹn káàkiri ń tiẹ̀ ah, wá rí ń ta yóò ọkọ̀ yẹn náà ẹ bẹ́ẹ̀ ni lè gbé jáde lè kò lè ṣe nǹkan sáwà ẹ mọ̀ sí nígbà tó wáyá lẹ́ni bó wá ni ó mọ̀ tí ń lọ bí oṣù mẹ́fà báyìí pé ẹ kò níyẹn ò tí kó ń bẹ̀ náà ni a sì ń ṣe lọ́wọ́ ni ọkọ̀ ti fẹ́ gbó gan ẹni wá ní ọ̀dà ẹ yẹn wá wọn lọ tà á ń ó rìn wọgbó ni tó o bá tún sọ̀rọ̀ nípa ọkọ̀ yẹn nígbà tó náà sì ti nígbàgbọ́ nu wọn kò bá lè sọ̀rọ̀ mọ́ tó bá ti wá rẹ́ nìkan yóò ní sẹ́ mọ́ àfa bá èèyàn burúkú ni ọkọ̀ ń wà lọ kò lè sọ lójú ẹ o jàmá bí ò lè sọ lójú ẹ láyé bí àfa àwọn bá yẹ kórìí rẹ̀ náà pé ni gbogbo ọkọ̀ tẹ́ rí yẹn búṣà náà ni ó padà gbá kàn yín náà àìjíìbù ah, ni ilé ẹrù àtàn náà gbogbo padà ṣùgbọ́n tó ni yẹn ẹni ò lè gbàgbé láéláé yọ padà gbàgbé ẹrẹ lómi yọmọ sọ pé ah ní kan ọkọ̀ tó ń lò nígbà yẹn ọkọ̀ ń sí kò sọ́kọ̀ yẹn mọ̀ máa sọ ọ̀rọ̀ ni pé ní 1970 kìíní kan ọkọ̀ kan tó ń lò nígbà yẹn kò sí mọ́ nísìn tọ́lọ́mùbá tún ní kó rówó rà nísìn ọfà àbòsí pọkàn lọ́kọ̀ ọkàn tiẹ̀ ń balẹ̀ ọkọ̀ rẹ̀ ó ti lò ó ti lò ó ti gbó òrí mọ́ ṣùgbọ́n ẹni tó ń ṣàbòsí fún kò tán lẹ́mìí tiẹ̀ láíláí kò tán ìdí ni tó fi jẹ́ pé tànáàmù àyìnà ìwọ ó sùn lóru wàlmọ́dúnlówó mọ́ntẹ́bì ẹni tó ṣàbòsí fún yóò lọ gbági yóò ṣàlùwàlá yóò dìde yóò ní rẹ ọlọ́run mi léèyàn ilẹ̀ kan ṣoṣo tó ń rówó tùdọ̀ odidi ọdún mẹ́wàá ló ń fi ṣiṣẹ́ a plot lágbájá sì gbà lọ́wọ́ ìwọ ọlọ́run òun ò bún o òun fà lé ọ lọ́wọ́ kò sí nítorí o ṣe o kódà kó o lọ mọ́kà kó o lọ káábà kó o mọ tàwáàfù ọlọ́run ò lè foríjì ọ títí tó fi dá ilẹ̀ onílẹ̀ yẹn padà fún mi èèyàn rúṣin ọlọ́run àbòsí le púpọ̀ nínú ẹ̀ṣẹ̀ béèyàn bá mutí bọ́ tọrọ àforíjì ọlọ́run foríjì ọ bó o ṣe sìnà bọ́ bá tọrọ àforíjì ọlọ́run foríjì ọ àmọ́ tó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ nítàbùsí bọ́ ọ tọrọ àforíjì dọ̀lọ́ ọlọ́run lè foríjì ọ ó dìgbà tó o bá dá ẹ̀tọ́ yẹn padà fẹ́ni tó wà ní ẹ̀yẹn rúṣin ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí àbòsí o àbòsí kò sí nǹkan tí máa ń mú wá fún ìyànjú ìparun lọ ìparun ayé àtijọ́ gbẹdàgbẹ́ àmọ́ àbí ọlọ́run bá ní tóbi rẹ̀ kó ṣọ́ wa níbi àbòsí kó sì má ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní alábòsí الحمد لله الذي أمر بالقسط وحب القاسطين والعادلين ونهى عن الجور وعقبض الجائرين الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الظلم فإنه ظلمات يوم القيامة واعلموا أن الظلم أنواع منها ظلم العبد لنفسه مع الله وظلم العبد لنفسه وظلم العبد للخلق عباد الله فأما ظلم العبد لنفسه مع الله فهو أن يشرك العبد مع الله تعالى غيره في العبادة مع العلم بأن الله هو الذي خلقه قال تعالى عن لقمان وهو يعظ ابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وظلم العبد لنفسه يتضمن كفر نعم الله تعالى عليه واستهلال المحرمات وانتهاك المحارم ففي دعاء آدم وحواء عليهما السلام عندما عصيا ربهما قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله وعما ظلم العبد للخلق فأنواع ظلم العبد للإنسان يتفرع من ذلك ظلم الوالد لولده ذلك بمنعه حقوق التربية الحسنة والظلم بين الزوجين وذلك في إهمال حقوق الواجبة بينهما وظلم المرأة وهو منعها حقوقها الشرعية وإلزامها ما لا يلزمها الشرع الحكيم والفطر السليمة عباد الله إنه من الظلم ظلم الحيوان ويتمثل ذلك في تمثيله أو تكليفه ما لا يتيق أو عدم العناية به لقوله صلى الله عليه وسلم لعن الله من مثل بالحيوان وقوله صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاه من الشاة القرناء رواه مسلم عباد الله إنه من أسوأ أنواع الظلم الظلم الاجتماعي والسياسي فيتمثل ذلك في ظلم أصحاب الطبقة السفلى في المجتمع يحرم أبناؤها من مرافق الحياة من التعليم والتربية والوظيفة وغيرها ويتمتع بها أمثالهم من أبناء أصحاب الطبقة العليا فكيف نرجو الخلوص عباد الله من الفساد الاجتماعي إذا كان قوام الدولة الظلم الاجتماعي والسياسي عباد الله بلغوا عن الظالمين هذه الآية لعلهم ينتهون قال الله سبحانه وتعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ó pàṣẹ dọ́gbandọ́gba ó sì nífẹ̀ẹ́ gbogbo àwọn tó bá máa ń ṣe déédéé ọlọ́run kọ ìwà àbòsí fún wa ó sì kórìíra gbogbo alábòsí pátá kódà kéèyàn ó jà fa tó bá jẹ́ alábòsí ọlọ́run kórìíra rẹ̀ mo jẹ́rìí níjẹ́rìí tòdodo wípé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́run mo sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrúsàn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ó dọ̀wọ́ ẹ jẹ́ ká bẹ̀rù àbòsí nítorí pé àbòsí tẹ́ rí yẹn yóò di òkùnkùn mọ́ ẹni tó ń ṣe lọwọ tó bá di jọ́gbọ́dà kìyàmá ẹ̀sìn tọ́lọ́run ó fi àwọn alábòsí ṣe ní òun ni pígbà tọ́lọ́run bá gbé gbogbo èèyàn dìde tí màálẹ̀ ń tàn lára kó wá gbogbo ara wọn so gbogbo omi wò ó dúdú biribiri ni wọn nígbà oníranran ni àbòsí kan ń bẹ òun náà ni àbòsí tí ẹrú ṣe fúnra ara rẹ̀ torí pé èèyàn lè ṣàbòsí fọlọ́ àbòsí tẹ́rú ṣe fún orí ara rẹ̀ nípa ẹ̀tọ́ ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àbòsí kan nìyẹn àbòsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àbòsí téèyàn ṣe fẹ́mi ara èèyàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àbòsí tó ṣe fún àwọn ọmọlàkejì àbí tó ṣe fún ẹ̀dá ọlọ́run ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ò ní àbòsí pín sí o àbòsí alákọ̀ọ́kọ́ ò náà lè àbòsí tí ẹrú ṣe fún orí ara rẹ̀ nípa fífojú rénà ojúṣe rẹ̀ sọ́lọ̀ eléyìí ni kéèyàn pa nǹkan míì papọ̀ mọ́lọ̀ ẹnikẹ́ni tó bá ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tó ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run nínú àdúrà rẹ̀ tí ò po kọ ọlọ́run má tó yẹ pé orúkọ nǹkan míì ní ń pè aporúkọ àlìjànú kò pé yá Allah yá Latif yá Rahman kò pè yẹn mọ́ orúkọ àlìjànú orúkọ èṣù orúkọ àjẹ́ òun ló ń pè lẹ́ẹ̀fì rẹ lómi ẹ máa wọ àwọn tíátà yorùbá tán máa ń ṣe táwọn babaláwo tán bá lo oríta mẹ́ta tán bá ń pe àwọn kan ó ti láwọn tí wọ́n ń pè ọlọ́run náà ń pè àwọn àlìjànú ni wọ́n ń pè àwọn ẹbọra wọ́n ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kàn bá wọn ṣiṣẹ́ kí la wá fẹ́ sọ lórí àfa tóun náà ń lọ di ìrókò olúwere tó náà lọ ń pè kí ni sọ́lọ̀ ní pè mẹ́wọ́n àbí kí la bá dé etí odò tó fi jẹ́ pé tí ilé ìjọsìn ọ̀bá tí ìdé tí odò ẹ̀ sọ ní ṣe níbo lè yẹn dúró sóde pọ́ lọ́wọ́ tọ́lọ́wọ́ dáhùn tí ìbá rí pé nǹkan kan ń bẹ ní odò kí la bá débi pé túláàsì tábà tí ìkórè àpáta lọ àṣírí bẹ́ẹ̀ tú ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run onítọ̀hún ti ṣe àbòsí tó tóbi jùlọ torí pé tá bá bi kó wá léèrè ẹni tí ń bọ odò ẹni tí ń bọ gi ẹni tí ń bọ òkúta ẹ bi léèrè pé ta ló dá wọn kò sẹ́ni tí ó sọ pé yóò dá kọ nǹkan mìíràn ju ọlọ́run lọ wọn ò sọ pé ọlọ́run ló dá wọn kí ló wá dé tá a fi jọjọ máa sin ọlọ́run yẹn kí ló dé tí èsì pọ́lọ́run yẹn là ń pè tó fi jẹ́ pórúkọ nǹkan mìíràn là ń pè lẹ́yìn ọlọ́run àbòsí tó tóbi jù òun náà ni tí èèyàn lè ṣe fẹ́mi ara rẹ̀ òun náà ni kó máa jọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run kó máa wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kó máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àbòsí tó ga jù nìyẹn ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run lè ṣàmójúkúrò fún yàn ṣùgbọ́n ẹbọ bẹ́yàn bá lè kú lérí ẹ̀ tí ò túbá kódà àwọn ànábì ọlọ́run ọlọ́run ní tí ń bá lè rí ẹbọ nínú iṣẹ́ yín gbogbo iṣẹ́ yín bàjẹ́ ẹ sì jẹ́ ẹni òfò níwájú ọlọ́run ọlọ́run ò fi orí ẹbọ jìn bashiruhu bin nar ẹ sọ pọ̀ ni lórí ẹbọ ló kúlé ẹ sọ ni kò sí èméjì bẹ́ẹ̀ sì wọ náà yẹn kò ní jáde mbẹ́ màláìláì ọlọ́run bínú sí ẹbọ púpọ̀ torí pé kí la sọ táàrí wí nípa tọ́lọ́run ṣe fún wa ojú tó fi ń rí náà yìí lílọ bíbọ̀ rẹ ààbò ta ní ń sọ ṣèbọ́lọ́ ni jíjẹ múmu súnsùn jíjí asùn lánàájà máa kò sẹ́ni tó lè sọ àsìkò pàtó tó ń sùn pé ìṣẹ́jú báyìí gan lorún gbé mi lọ lá ò lè sọ ọkà lè mọ dédé bí àsìkò tó jẹ́ ṣùgbọ́n exact time gangan ò lè mọ̀ ọlọ́run fi yẹn pò fún apéjọ́ dábàá fayé ilẹ̀ náà bí ó ṣe lọ wẹ́rẹ́ náà ẹ̀yẹn rúṣin ọlọ́run ọlọ́run nìkan lọ́ba alágbára o a ò gbúdọ̀ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala kí la fẹ́ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ṣé ká mọ̀kù ẹni tó ń sọ pé kò mọ̀kù ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́ bẹ́ẹ̀ tán sọ pé o sì ní sùn <laughs> àbí o sì sùn tẹnìkan ìwọ o sì sùn ta ni èsùn e jama tó bá pé nǹkan kan tí èyí e ṣẹlẹ̀ ní lè sọ pé information ọ̀rọ̀ nìyẹn o sì sùn ebi yìí ó sùn náà tẹ́lẹ̀ ó kú ó kú náà ẹni tó sọ̀ ń kò ní ìdíkọ́sẹ̀ sọ̀ọ́ bọ́sọ okù bí ọ̀sọ́ ó kúrò láyé kí fà á máa pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run subhanahu wa ẹ̀ṣẹ̀ tó tóbi àbòsí tó tóbi ó ní ká máa pa nǹkan mí papọ̀ mọ́ ó sì mà bẹ́ẹ̀ pé n tó ń pè yìí kì í ìwọ náà mà ni Ọlọ́run ní kí Lukman gbà tó ń bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó ní rẹ̀ ọmọ mi o torí pé ká pa nǹkan mí ni. à ń tẹnu mélèé ìjàmá kò sí bá a ṣe fẹ́ máa rìn torí ò ní mí ẹ má jẹ́ síbi ẹbọ pàdé ọlọ́run kò gbúdọ̀ mì síbi ẹbọ pàdé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mi ń bẹ ó lè ṣe dáadáa kan kọ́lọ́run ó sì wo dáadáa yẹn kó fojú fo tó pàdé ọlọ́run ọlọ́run ìbínú inú ọmọ bí ọlọ́run púpọ̀ bá ti rí ẹni tó àwa ń sọ ilé wọn lẹ́nìkan lọ bá ta ló ń jọba níwájú ọlọ́run ọlọ́run ọ̀ràn ọlọ́ba jẹ tọba ti mọ̀ pé tọba jọba ọ̀sẹ̀ bọ̀ fọba yẹn lẹ̀ má jẹ́ ṣùgbọ́n wà déwájú ọlọ́run sọ fọlọ́run torí pé ọba tó jẹ́ lójú ọ̀sẹ̀ bọ̀ àbí torí pé ó gọ́fúnà àbí torí pé ó president kí pẹ̀lú ìwé ti fún ọ lówó náà wá ní gbogbo àwọn tó bá lówó bíi tí báyìí wọ́n kò sì di ọlọ́wọ́ àwẹ̀ gbígbà ṣùgbọ́n irú àwọn èèyàn tẹ́ ẹ bá ti rí báyìí ẹ gbọ́dọ̀ má wà ń bẹ kódà tó lórí àwọn ìmáàmù mi jẹ́mọ́ kí lọ́kọ́ lọ́n pẹ̀lú gbogbo èrò gbogbo ẹni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ lọ gbogbo ohun tó lè jẹ́ dáadáa tí wọ́n lè kà sí dáadáa níwájú ọlọ́run tó ṣe gbogbo ẹ ti bàjẹ́ pẹ̀lú ẹgbẹ́ tó ṣe pẹ̀lú ọlọ́run ẹ̀yẹ rúṣan ọlọ́run àbòsí tó òun náà ni kọ́mọnìyàn ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ọ̀nà wo la lè fi ṣàbòsí fẹ́mi ara wa òun náà ni kéèyàn ó ṣàìmoore oore tọ́lọ̀ ń ṣe fún gbogbo àwọn eríkèríkè ara wa yìí jàmọ́ oore ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fún wa lójú níbo ló ti ṣáàjì ojú rẹ láàárọ̀ yìí kó tó ṣiṣẹ́ àbí bátìrì kan wà tó ṣe wípé tí bátìrì yẹn bá ti ń lò ẹ̀ tún ṣáàjì ẹ̀ lójú wa sì ṣe rí yẹn jàmọ́ light light ọ̀n bẹ́ẹ̀ bá a ṣe rí náà láìtì wà ń bẹ̀ tó ṣe pé tán bá ti tàn tó bá ti lajú báyìí ìmọ́lẹ̀ yẹn ó wà ń bẹ̀ tọ́lọ́n bá mú mọ́lẹ̀ ṣé bọ́ọ̀bù kìíní bátìrì ló ń lò ní àbínàjọba ẹja abira wa léèrè etí tá a fi ń gbọ́rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́ àwọn àdúrà tọ́lọ́run ṣe fún wa kéèyàn wá ní gbogbo àwọn ìdẹ̀ra yìí lọ́wọ́ kó wá máa yapa àṣẹ ọlọ́run ẹni yẹn ń ṣàbòsí ara ẹ̀ yìí tá ń pè ní àbòsí fẹ́mi ara ẹni òun náà ní kéèyàn ó máa fojú lẹ̀ yàpá àṣẹ ọlọ́run wọ́n sọ fún ọ pé eléyìí ò da, òní kò wọlé lára rẹ kò sí tó kàn wọ́n wọ́n lọ́lọ́run sọ pé ọtí ò dáa zina ò dáa agbèrè ò dáa jìbìtì ò dáa oníkangbẹ́nu wọn sọ̀n pé ń dọ̀wọ́ lọ́lọ́run kọ lẹ́tà sí ọ ìdẹ́niyẹn ń ṣe ó ń ṣàbòsí fẹ́mi ara rẹ ìwà ẹ̀ṣẹ̀ àbòsí fẹ́mi ara ẹni ló ń jẹ́ṣẹ̀ tọ́lọ́mbá ni o má ṣe nǹkan kan fáǹfààní ara rẹ ni tó o bá wá ń ṣe mọ́rọ̀pọ̀ fara ní ọlọ́run òun fi àbòsí òun ṣàbòsí fẹ́mi ara rẹ̀ bàbá wa Adam àti ìyá Hawa ìgbà tí ọlọ́run ní kán má jẹ èso nígbà tí wọ́n jẹ tọ́lọ́run ọba bínú tọ́lọ́run ní kún ó jáde nínú àlìjẹ́nà ìgbà tá fẹ́ tọrọ àforíjìn ní tí wọ́n sọ ní pé kọ́ọ̀lá rabbana zalamna anfusana àwọn méjèèjì ní ìrẹ̀ ọlọ́run a ti ṣàbòsí fẹ́mi ara wa ní tí wọ́n sọ nìyẹn ìyẹn túmọ̀ pé àṣẹ kéèyàn ó yapa àṣẹ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn ṣàbòsí fẹ́ dára rẹ̀ o ṣàbòsí fọlọ́run ọlọ́run ni ọmọ mu ọlọ́mú ó ń ṣe ọlọ́run ni ọmọ jalè ó ń lọ jalè ó ń ṣe rẹ̀ ọlọ́run ni ọmọ ṣe sìnà ó ń ó ń ṣe rẹ̀ ọlọ́run ni ọmọ kúrò ń parọ́ ó ń ṣe a ti ṣàbòsí wa ìrọ̀ ọlọ́run tó bá ẹ̀yàn rúsìn ọlọ́run àbòsí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn ó ṣàbòsí fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ká ṣàbòsí fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ni ẹ̀dá ó lè jẹ́ ẹ̀dá ọmọnìyàn ó sì lè jẹ́ ẹranko ẹ̀dá ọlọ́run ni wọ́n ìṣàbòsí ń gbà míì bàbá lè ṣàbòsí fọmẹ̀ nínú àbòsí èyí tó hàn tí bàbá lè ṣe fọmọ òun náà ni kọ́mọ́ fọmọ ẹ̀ ń tẹ́rẹ́bíyà dáadáa kọ́mọ rí ọmọ yẹn ní rírè dáadáa ó ṣàbòsí fọmọ yẹn ọmọ tó bí kalẹ̀ tí ò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run kò lẹ́kọ̀ọ́ tí ò fi ní ṣerú ẹgbẹ́ láyé ó ṣàbòsí fọmọ yẹn àbòsí ẹ jẹ́ ká kíyèsí lè ẹlòmíì wàá máa wò pé nígbà tí ò sówó no kì í sówó nìkan nìyẹn fi ń fọmọ lẹ́tọ̀ọ́ kì í ṣe owó nìkan àmójútó lérí téèyàn fẹ́ kọ́ ọmọ ọ jẹ́ ọ pàtàkì ju owó téèyàn lé lórí ọmọ lọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń bẹ nílé ìwé ga tán ju àánú ẹgbẹ́ òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ni wọ́n tán bá ní kan mówó kan wá wọ́n lè gba ìdá mẹ́wàá ẹ̀ lọ́dọ̀ àwọn òbí àwọn òbí wọn rówó ná lérí wọn ṣùgbọ́n kò sáàmójútó wọ́n ti fi ayọ̀ bá tiwọn jẹ́ sọ ẹ jẹ́ ká lọ gbé kíní yẹn kó lẹ́mìí ìgbégbà tí o ti sówó ni ò jẹ́ kọ́mọ lọ ilé ìwé tó ṣe pàtàkì ni ò jẹ́ ó ṣe láà ìyẹn kọ́ èyí tó ṣáájú kó tó kàn ọ̀rọ̀ ìnáwó òun náà gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún lọ́mọ tí o bá mójútó ọmọ ń dáadáa tó àpéjúwe ọmọ dà gẹ́gẹ́ bí ẹni tó gbin nǹkan téèyàn lóko kan gáàdì kan lẹ́gbẹ̀ẹ́ ilé gbin bóyá gbàdo ló gbin bẹ́ẹ̀ gbogbo gbàlèyàn ọmọ kíyèsí ọmọ wọn omi sí tó bá yá àwọn kókó kan ọmọ wù lẹ́gbẹ̀ẹ́ abẹ́ẹ̀kọ́ àwọn èyí tó ń wù ó tú kúrò ń bẹ gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn tó ọ̀fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọ bá rìn ó tú wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ àwọn lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ̀ tó o bá sì rí wípé kò ṣeé tú ó gbé ń tó gbé yẹn ó tún kúrò ń bẹ ọ lọ tún ẹ transplant yẹ síbòmíì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé ibi tó orí pọ́mọ rẹ wà táwọn yẹn ò bá ṣe é tì sẹ́yìn mọ́mọ rẹ ń kúrò ń bẹ̀ ń mú lọ síbi tí yóò ti wù gẹ́gẹ́ bó ṣe fẹ́ kó wù àdúrà àti bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyà kíyèsí nìyẹn ó lè má náà yàn kàkà so ìdí nìyí tó fi já wípé àìmọ́mójútó àwọn ọmọ táwọn ọmọ yàrá-dáradá kàtá nísìn àbòsí làwọn òbí yẹn ń ṣe fún wọn àbòsí ni nínú àbòsí torí pé tẹ́ẹ̀ bá ń wọ ẹlòmíràn òun kúdú pẹ́ lọ́dọ̀ lọ òun ọ̀gbálẹ̀ onílẹ̀ òun ọ̀gbàyàwó oníyàwó òun ṣàbòsí fẹ́ nìkan èyí tó ń ṣe lórí àwọn ọmọ tó bí nǹkan àbòsí ni àbòsí òun ni ẹlòmíràn ẹ̀kọ́ ọmọ jogún òun ọjọ́gbọ̀n kí ló ń jẹ́ kí ló ń jẹ tó lè náwó lórí àwọn ọmọ rẹ tó lè mójútó wọn tó lè ka ọ̀ràn wọn kún pàtàkì nínú ẹ̀mí ọmọ mi àjáde lọ ó lè wọlé láago mẹ́wọ́ kò sẹ́ni tí ó bi léèrè tábà bí bàbá léèrè gbà ah, ọmọ yín à ah, ṣe rí láìfù tèmi mo ti bí wọn èmi ò ń disturb anybody láìfù tèmi kí n jáde kí n lè wọlú lèmi kí mo sùn so mi ò ń ọmọ kìnnìkan alájẹmọ́ ti bí mẹ́ dèdèrìn bàbá mi dèdèrìn alábòsí ó ṣàbòsí fáwọn ọmọ yẹn pẹ̀lú pé kò fún wọn ní ìtọ́sọ́nà kò sì tọ́ wọn sọ́nà pàápàá jùlọ kò tọ́ wọn lọ síbi tọ́lọ́ ọmọ mi lè má kírun ó lè má bàbá nìkan rárá o lọ́dọ̀ tó ń òun ìfọ́sọ ọmọ kankan tó bá mọ̀ pé ó yẹ kóun sin lọ́hùn á lọ mọ́sìkì tí ó bá dẹ̀ ṣe ó kù sọ̀wẹ́ ṣe é mọ̀ kí ń dènà ìlẹ́yìn nígbà tó o dáko o lè sọ wípé ó kù sọ̀wọ́ àgbàdo tó bá wù kọ́jọ́ ma tó bá wù ìwọ́ ṣe ro kó sídìí ẹ̀ ó ṣe ro iṣu tó gbìn ó ṣe roko sí díẹ̀ ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí ń sọ gan láyé ń bí kò wọlé ká wá sọ pé tó bá déwájú ọlọ́run subhanahu wa ta'ala àbòsí ni kó bímọ lákàkún lórí ọmọ àwọn abímọ lọ rẹ́rẹ́ kò lákàkún a sì sọ fún ẹ mọ́jà a sì gbọ́ ẹlòmíì máa rò pé ìgbà tí ò sówó ni kì í sówó díẹ̀ ni tó wó níbi mímójútó ọmọ àmójútó ó tún ṣe pàtàkì ju ìnáwó yẹn gan lọ tó yẹ kó wó nìkan ni kí ló dé tá a fi rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó tán yàkuyà sówó láàrin òsì ni ṣùgbọ́n tí òsì là mójútó ẹ̀rú san ọlọ́run àbòsí ni kéèyàn ọmọ mójútó ọmọ bójútó àti òsì yẹn bákan náà àbòsí òun náà ni àbòsí lè wáyé láàrin ọkọ síyàwó ọkọ lè ṣàbòsí fún ìyàwó ẹ̀ pẹ̀lú kọ́mọ̀sí ojúṣe tọ́lọ̀ ní kò ṣe lórí ìyàwó ẹ̀ tá a bá wọ àwùjọ wa lẹ́nu ẹ rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọ́n ti di bíríkìlì àkálẹ̀ láì kọ́sẹ̀ bricklayer gbogbo new site àwọn obìnrin lẹ́ẹ̀mọ́lẹ́ tí wọ́n máa ṣe bírí sókè àbòsí làwọn ọkọ wọn yẹn ń ṣe fún wọn àbòsí irú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn àwọn ọkọ wọn yẹn lọ́yẹ kán lọ máa ṣiṣẹ́ wọn àbòsí tó tóbi òun ni wọ́n ń ṣe fáwọn obìnrin náà bákan náà kóbìnrin náà obìnrin náà máa ṣàbòsí fọ́kọ ẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kóbìnrin ó fún ọkọ ẹ̀ kó gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu tí ò bá ṣe ó ń ṣàbòsí fọ́kọ ẹ̀ náà ẹ̀yẹn rúsan ọlọ́run bákan náà àwùjọ lè ṣàbòsí fóbìnrin ẹ̀rí pé láwùjọ wa lẹ́nìí àwọn èèyàn a máa sọ wípé Islam ò fún obìnrin ní ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá wù dáadáa kò sí n tó fóbìnrin lẹ́tọ̀ọ́ obìnrin tó tó Islam Islam ló kóbìnrin lé Islam ló fóbìnrin ló sọ obìnrin di ẹni tó lẹ́tọ̀ọ́ láti jogún nínú ogún bàbẹ́ ọ̀nà méjì gbangba gbangba lóbìnrin fi máa fi jogún àbọ̀nà mẹ́ta obìnrin ó jogún gẹ́gẹ́ bí ọmọ obìnrin ó jogún gẹ́gẹ́ bí ìyàwó obìnrin ó jogún gẹ́gẹ́ bí ìyá nínú Islam látara àdí eléyìí ìta ń pè ní ká fúnni lẹ́tọ̀ọ́ ká ṣe déédéé gbogbo ọ̀nà téèyàn fi fúnni lẹ́tọ̀ọ́ àti déédéé òun Islam lò lórí ẹ̀tọ́ obìnrin ìtawọn èèyàn ń pè ní òmìnira obìnrin láwùjọ wa lénìí ìmóbìnrin lẹ́rú òun ni àwọn èbó west ni wọ́n ń pariwo káàkiri ayé náà fi ń tàwọn èèyàn jẹ wípé àwọn fóbìnrin lẹ́tọ̀ọ́ wọn láà kìí ṣe ẹ̀tọ́ nìyẹn torí pé n ta ń pè ní ìmúnilẹ́rú o náà ni in tí èèyàn ò lágbára in tó tako nítsọ́ èèyàn tí wọ́n ní kéèyàn ó máa ṣe in tí ń jábò sí nìyẹn lẹ́nìí wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ń fún obìnrin lẹ́tọ̀ọ́ wọn àwọn òṣàbòsí fóbìnrin wọn ní kóbìnrin náà dàbí ọkùnrin what man can do a woman can do better wọn ò tiẹ̀ ní a woman can do it wọn a woman can do better <laughs> ṣé ẹ mọ̀ wípé <laughs> kọ́lọ́nkọ́ wọlé àtòbí rẹ̀ kó sànù wa àwọn àgbàlagbà wọn ní ìṣẹ́ ní mú ahun sàn rí èrí ẹ̀ṣẹ́ náà ń gbé lákùrẹ́ bí ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ gbé èrí ni èyí tí wọ́n máa ń ṣe níbi àgbàdo tó bá fẹ́ sòkì tẹ́ ẹ bá rí ahun tẹ́ ẹ bá rí jàpá alábàáhun tí bá ń jẹ òsì ló mu débẹ̀ kì í so oúnjẹ rẹ̀ gbà tí òrin tí ó jẹ mọ́ ni tẹ́ ẹ bá fi rí obìnrin tí ń gọ̀kadà tí ń fi ń ṣiṣẹ́ ṣe ìyá ni kọ́ á máa gọ̀kadà kan ní ẹ̀rí wọ́n fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ní òmìnira láti máa gun ọ̀kadà òsì lọ́ba débẹ̀ kì í ṣẹ̀tọ́ nìyẹn obìnrin tí ń kọ̀pẹ́ wọ́n wá ní ìjọba fún obìnrin ní ẹ̀tọ́ wọn kódà a ti rí obìnrin méjìlá tí wọ́n ń kọ̀pẹ́ báyìí náà ah, ah, ìyẹn iṣẹ́ torí kò takò àdámọ́ wọn ìyẹn ni Islam kíyèsí gbogbo ibi tí Islam ti fún obìnrin lẹ́tọ̀ọ́ in tó ṣe déédé pẹ̀lú àdámọ́ obìnrin Islam fún wọn lẹ́tọ̀ọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò dọ́gba pẹ̀lú àdámọ́ wọn Islam ní ká má débẹ̀ ìyẹn wá ní àwọn ọ̀tá Islam ọ̀tá ọmọnìyàn ń pariwo kiri ayé pé Islam ò fún obìnrin ní ẹ̀tọ́ wọn àwọn ní kóbìnrin máa bọ́ra alẹ̀ bígbà téèyàn bú ewé lára ẹ̀kọ wọ́n ní yẹn civilization wọ́n ní yẹn lọ́làjú kí obìnrin kí wọ́n sọra wọn di nǹkan tajà kí obìnrin kí wọ́n sọra wọn di oníhòòhò àwọn èèbó yìí sì ní táwọn bá fẹ́ jáde lẹ́yìn ìgbà tó bá wọ ṣẹ́ẹ̀tì sísàlẹ̀ singlet yóò wọ ṣẹ́ẹ̀tì yóò tún wọ waistcoat yóò tún wá tún gbé súùtù gangan yóò gbélé e lérí tó bá tún wá wọ bàtà yóò tún wọ socks kó tún tó wọ bàtà sí ọkùnrin nìyẹn ṣùgbọ́n obìnrin tiẹ̀ wọ́n lòun nìkan òun lè wọ singlet àti pint nìkan ẹni tí bá máa ń travel dá káàkiri èèyàn máa ń lóríṣiríṣi mo láǹfààní àti ìrìn àjò ńjọ́ kan mo wá ní transit lórílẹ̀‐èdè kan mo wá ń béè lọ́wọ́ ẹnìkan pé sáwọn ẹni tí à ń rí yìí náà ṣé ibi náà ti ń ṣiṣẹ́ nàbọ̀ ń travel àwọn náà ń travel nìyẹn èèyàn ń travel lọ́wọ́ pátá àti singlet nìkan àwọn ń travel náà nìyẹn pé wọ́n ń travel náà ah, àwọn táàjọ rìn papọ̀ náà ni pẹ̀lú òògùn ọlọ́run sẹ́mọ̀ ọ yàtọ̀ sí pé èèyàn ń lọ ọjà kéèyàn fẹ́ jà láti bí lọ ọjà gan kọ́ wọ níkà bọksa àti singlet sẹ́mọ̀ pé èèyàn ọgbà ah, bòl ká tó wá ẹni tí travel láti country kan lọ country mi wọn ò sì fíìlì pé kódà ìwọ gan làwọn èèyàn ń rò pé ṣé nǹkan ò ọpọlọ wọn ò fíìlì pé kí ni bàbá náà ó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó náà pátá ọmọ lójú wọn báyẹn freedom nìyẹn liberty nìyẹn ṣùgbọ́n ẹni tó bá sọ wípé ká bu ara yẹn ò fẹ́ mú wọn lẹ́rú nìyẹn ẹ̀wù bẹ́sù ṣe ń yí ọpọlọ àwọn èèyàn èyí tí ò da ìṣọwọ́ àti ká máa rí tó da ẹ̀yìn arúsàn ọlọ́run ẹja fabala bẹ̀yẹn lẹ̀ Islam òun ló ṣe déédé pẹ̀lú obìnrin ló sì fi iyì sí wọn lára ẹ̀yìn arúsàn ọlọ́run nínú àbòsí fóbìnrin òun náà ní ká mọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ tọ́lọ́run ní ó jẹ́ tiwọn tá a bá ti dùn wọn tá a fún wọn lẹ́tọ̀ọ́ wọn aṣàbòsí fún wọn nínú àbòsí kóbìnrin táwọn èèyàn máa ń ṣe lẹ́ni òun náà ni kóbìnrin kan kọ́kọ́ rẹ̀ ó jáde láyé kí wọ́n má wàá fún obìnrin yẹn nígbà tí wọ́n má fún ní ogún ọkọ ẹ̀tọ́ tó lẹ́tọ̀ọ́ sí nínú property ọkọ rẹ̀ yẹn kán wá ní àwọn ò ní fún nítorí pé tá bá ti fún tán yóò lọ lọ́kọ mi yóò wá kó gbogbo property yẹn yóò kó lọ lé ọkùnrin mi kí ló kàn tí pẹ̀lú yẹn ibi tó bá rí oko lọ ṣé bọ́ọ̀ lónìí kẹ́ẹ̀ ìyẹn máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò ní tó bá ti lè jókòó táwọn bẹ́ẹ̀ àwọn òfin ṣùgbọ́n tó bá ti lè di pé ó lọ lọ́kọ mi kódà ẹ jẹ́ kó yé yín tán bá pín ilé kan fóbìnrin nínú dúkìá ọkọ ẹ̀ bóyá ilé kan odidi bíi four flat kan kàn nínú dúkìá ọkọ ẹ̀ obìnrin yẹn wá padà lọ rì márì ọkọ tó wá fẹ́ inú léhùn náà lọkọ ohun tí wá ń ba Yorùbá ní láyé àwọn ògbà kó lọ gbọ́kọ yẹn kó lọ àmọ́ bá nínú ilé ìwé lọ́kàn tiẹ̀ bọ́ọ̀ lónìí ibi orí kó ti wá bá òun ló nílé yẹn kì í ṣe ẹ má ronú pé ẹ ṣe fẹ́fọ̀ fún ẹ̀tọ́ ẹ̀ òun ló ní tó ó lè gba ilé yẹn kó tà ó sì lè gbà kó bún yàn òun ló ní ẹ̀tọ́ ẹ̀ gbogbo àwọn abala bíi ojú tí Islam fi wo ọ̀nà tàbí ṣàbòsí fún obìnrin nìyẹn ẹ̀yẹrú san ọlọ́run ká má ṣàbòsí fún àwọn ẹranko nínú àbòsí fún ẹranko òun náà ni ká má fìyà jẹ wọn ẹni tí ewúrẹ́ tó jẹ rẹ̀ ó sì mú ewúrẹ́ ọwọ́ akìnrin gbóná bọ̀ná ó wá kìbọ̀ létí àbí ọrọ̀ omi gbóná sí ewúrẹ́ létí wọ́n ní kí ló ṣe olóhùn mú lówó ẹ̀ ṣùgbọ́n ti jẹ gàrí o là àbúsílẹ̀ ní ẹsẹ̀ o bákan náà anabi sallallahu alayhi wa sallam àbí ká mọ ẹni tí ẹranko lágbára ká làbọ̀ wọn lọ́rùn tàrípa agbára wọn ò gbé ká làbọ̀ wọn lọ́rùn anabi sallallahu alayhi wa sallam anabi ní kó wá yín ní ọkọ̀ fún oníkálukú lẹ́tọ̀ọ́ tó gbà lọ́wọ́ ọmọlàkejì níjọ́gbẹ́jà kìámọ̀ ànábì ní kódà àwọn ẹranko àgbò tó níwo tọkàn èyí tí ò níwo láyé sẹ́yìn pé èyí tí ò níwo òun ò ní ní tóun ó fi kàn padà ànábì ní tó bá di jọ́gbẹ́jà kìámọ̀ á gbẹ̀san fèyí tí ò níwo yẹn lára èyí tó níwo níjọ́gbẹ́jà kìámọ̀ tọ́lọ́n bá lè yanjú èyàn láàrin àwọn ẹranko jàmáà bò ní àárín àwọn èèyàn ẹranko lásán kò lè lọ bẹ́ẹ̀ kó tó di pọ́lọ́ tó sọ pé kí wọ́n di èpẹ̀ èyí tó níwo tó kan èyí tí ò níwo ọlọ́run ó gbẹ̀san fún lára èyí tó níwo tó bá di dọ́gbẹ́ yàrá kẹyàmá ẹ̀yìn ẹrúsàn ọlọ́run nínú àwọn èyí tó burú nípa ìran àbòsí ọ̀kan ni àbòsí ti àwùjọ gẹ́gẹ́ bá a sì ní social justice a sì ní social injustice àbòsí àwùjọ eléyìí ló burú jù lápèjúwe òun náà ni kó ṣe wípé àwọn kan nínú ìlú ẹjọjọ ní equal right gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ẹjọjọ ní equal gẹ́gẹ́ bí ẹni baba ńlá baba wọn náà jọ ń sanwó orí lórí orílẹ̀-èdè ẹjọ ní equal right tán bí wọ́n léèrè pọ́ mọ́ ìlú bo nìyẹn ẹjọ sọ pọ́ nàìjíríà náà nìyẹn ṣùgbọ́n àǹfààní social injustice nìyẹn àbòsí ni ọlọ́run ò sì ní fọwọ́ kékeré mú lérí gbogbo ẹnikẹ́ni tó bá kópa mẹ́ ìwà àfà tó ń tẹ̀lé àwọn olóṣèlú lẹ́yìn tó sòtọ́ ọ̀rọ̀ fún wọn ẹ̀ẹ́dọ̀ jẹ ìyá yẹn ìdógbèjà kìyàmà ẹ̀yìn arúsàn ọlọ́run kí ló dé tó fi jẹ́ wípé iléèwé ọmọ mẹ̀kúnnù ni wọ́n ó tì fórídìí oṣù mẹ́jọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ tí wọn ò ní kàwé nàìjíríà èyí tí ó bá sì kàwé nàìjíríà private university ni ọ̀nà tí wọn ò ní daṣẹ́ lẹ̀ kankan bọ́mọ rẹ̀ páàsì jáàmù bí ọ̀ páàsì jáàmù mẹ́tìsìn yóò ṣe ṣùgbọ́n ọmọ ó ṣe dọ̀la wọn ò ní mọ̀ ọlọ́run social injustice láì ṣe kò lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ń lọ láwọn àdúgbò kan àwọn ibìkan bẹ náà gbúdọ̀ lọ ní nàìjíríà iná iná ò sì àwọn àdúgbò kan sì ń bẹ wọn mọ̀ọ́mọ̀ ṣùgbọ́n àwọn kan nǹkan bá rí kódà somi gọ́tà kan máa mú tiwọn ẹ̀yin ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí lè tó bá ọ fẹ́ kọ́lé ọ ṣàpúrúfà ọ gbẹ gbogbo owó yẹn náà ṣe bí owó pé tẹ bá ti débẹ̀ ni social amenities kí ló wá dé tí ẹ̀yin ni ọmọ village ni wọ́n ń lọ lọ́sẹ̀ bí yẹn ṣe mú tó bó ti fẹ́ láti ilẹ̀ London ló ti ṣe primary school secondary school university ó tún parí ó tún lo scholarship ìjọba nígbà tó tún dé Nàìjíríà ó tún ṣiṣẹ́ ní oil company ó tún kúrò níbẹ̀ ó di governor ó tún kúrò níbẹ̀ ó di minister ó tún contest fún vice president bẹ́ẹ̀ sì ni ọmọ Nàìjíríà kan ẹ̀ ni wọ́n bí lóko yìí tó yẹ pé gbogbo ẹ̀kọ́ tó yẹ kó ní kò ní kì í dẹ̀ ṣe pé kò ní làákàyè ṣùgbọ́n òun náà ò lọ́pọ̀tunity tó yẹ kí táwọn ẹgbẹ́ rẹ̀ náà ní kò ní social injustice nìyẹn èyí ló burú jù nínú àbùsí tó wà láwùjọ èyí tó ń fa corruption nìyẹn èyí tó ń fa wàhálà nìyẹn jẹ̀mọ́ tó bá dé àsìkò òṣèlú kò yẹ kí tọ́ọ̀gì ọ wà tó ní kálukú bá níṣẹ́ ṣùgbọ́n nítorí pé kán lè rí tọ́ọ̀gì lò náà òun ò ní fẹ́ kíṣẹ́ yín ó kárí ẹ̀yin ẹrúsìn ọlọ́run iṣẹ́ teacher nínú iṣẹ́ teaching appointment iṣẹ́ tó yẹ kó tiẹ̀ wà available kó yẹ kó kárí ni ṣùgbọ́n tó bá teach ní primary school lẹ́ni wọn ò ní ta lọ́ọ́ mọ̀ nínú olóṣèlú tó o bá ti mọ̀ ò ní oríṣẹ́ jẹ̀mọ́ kí ni mínísítà fẹ́ sọ́mọ mínísítà ó teaching ni sọ́mọ gọ́fúnà ó teaching primary school ni èyí tó tún lè máa rólẹ̀ fún mẹ̀kúnnù jẹ̀mọ́ wọn ò tún ní ta lọ mọ̀ nínú politicians ọwọ́ àmọ́ lọ Àbújá ẹ̀jọ̀gbẹ́ nìkan torí pé ó teaching ló kó primary school social injustice ni ó yẹ kí gbogbo ẹ̀ ó lè dọ́gba jẹ̀mọ́ èèyàn mélòó lórí áàpù jẹ̀mọ́ ẹ wo oúnjẹ tá à starch là ń jẹ kò sóúnjẹ gidi mọ́ àwọn èèyàn oróúnjẹ gidi jẹ mọ́ àwọn èèyàn kan sì ń bẹ oúnjẹ táwọn ń jẹ kò tí jọ tiwa yìí nàìjíríà ọmọ mi gbogbo èjì ò tí fifteen years lọ ọkọ̀ tí wọ́n máa lò ẹ̀rọ ọlọ́wọ́n báyìí lórílẹ̀‐èdè nàìjíríà yìí náà so túmọ̀ sí wípé àbòsí tó ga jù òun àwọn míì náà wà ní ṣe kíni o wọn ò ní lẹ́tọ̀ọ́sí oníkálukú wa ń jàjà tarẹ̀ àjàjà ní tó lè kárí mọ́. èmi sọ ọ̀rọ̀ kan bì kan mi ìmọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè agree pẹ̀lú mi lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mi ti wà convinced lérí pé n tí mo sọ yẹn ò wọlé lọ́dọ̀ tèmi tá a bá níjọba ẹ má lọ bájọba yálà jẹ́ mùsùlùmí àbí christian ẹ má jà lọ bájọba pé kó wá sí nǹkan kan fáwọn mùsùlùmí kí christian má lọ bá ìjọba kọ́ wá ṣe nǹkan kan fún christian ẹ ṣe nǹkan fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tíjọba bá jẹ́ mùsùlùmí as a muslim ó yẹ kó mọ ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kì í ṣe nínú owó ìlú èyí tó ní kó fi ran islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀ kó fi ran lọ́wọ́ sùmọ́ tó bá ti di wípé tá a bá ti ní ẹ tó jẹ́ mùsùlùmí àpò mùsùlùmí láàmú fàásì tí ẹnìkan bá jẹ́ christian náà òun náà máa ṣe sí àpò christianity àǹfààní tó wáyé kó kárí kò ní kárí lẹ́ni àwọn èèyàn ń pín ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ní chọ́ọ̀chì ní ó ti lọ pín chọ́ọ̀chì ní ó ti lọ pín ẹ̀yin ẹrú san ọlọ́run àìmọye ọmọ tó ní admission tó débẹ̀ wọn dáa àìmọ́ bínú kíní báyìí wọ́n ti wọ́n ti fi àwọn nǹkan báyìí ránṣẹ́ nínú admission yẹn àwọn èèyàn báyìí wọ́n ti mú eléyìí wọ́n ti mú sẹ́ẹ́lẹ́lẹ́ tó tún wà nílé gan gọ́fúnà ti ti sẹ́ǹdì kíní kan wá ọmọ mẹ̀kúnnú ọba àwọn ọdún ẹjọ́ sẹ́yìn ò mọ èèyàn kankan níwọ̀n mi mọ èèyàn kankan ṣùgbọ́n mo paasi ẹ̀wẹ̀ fi paasi yẹn lẹ ẹ̀ mọ èèyàn kankan gbà okó kò sẹ́ni tó mọ̀ ẹni tó ń tún lè mọ̀ ní kánsẹ́lọ̀ àdúgbò oko àwọn ẹ wo ẹ pẹ́ ń bẹ̀ gbogbo rìsọ́ọ̀tì ló sì pé ọpọlọ ló pé jẹ̀mọ́ àwọn ò ní jẹ́ orí nǹkan yẹn sí lẹ́ẹ̀fì rọmọ mi admission bíi mẹ́ta a sì papọ̀ fọmọ kan ṣoṣo ń gbà mí èmi ti rọmọ kan ti ń sọ bẹ́ẹ̀ wọ́n wá báwọn àgbẹ̀ kí n bá wọn bẹ́ẹ̀ wípé kó má lọ ti nàìjíríà pé us làwọn fẹ́ kó lọ wí n bá wọn bẹ́ẹ̀ pé kó lọ wọn ní subhanallah ó lá admission Nàìjíríà ó tún US òun á sọ tí fẹ́ lọ bàbá rẹ̀ ní kí n bọ̀ òun bàbá mi náà ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni <laughs> ọmọ sí ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run lò gbèsè ayé wa ẹni tó yẹ kó fún wa lẹ́tọ̀ọ́ wa tí ò bá fún wa ẹ filẹ̀ kì í ṣe pé kọ́ wa lọ gbé mọ̀kọ́ ọlọ́bàjá filẹ̀ ìtọ́bà ó ṣe fún ó ju tí wọ́n fẹ́ ṣe lọ filẹ̀ ọlọ́run sì mọ bí ṣe pín nǹkan tó bá yẹ kí bíi tàwọn ẹ̀dá ni wọn ọ̀jẹ̀ nǹkan kan láyé ṣùgbọ́n ọlọ́run mọ bí ṣe pín bá ṣe di lẹ́nu ẹ jẹ́ ká ka àyà kùránì kan fún wa èyí tí ọlọ́run bá ń sọ àtúbọ̀tán gbogbo àwọn tó bá jẹ́ alábòsí nínú alukur'an karim ọlọ́run ọba ní ẹ má ṣe lérò wala tahsabanna Allaha ghafilan amma ya'malu dhalimun ọlọ́run ní ẹ má ṣe lérò wípé òun ò mọ táwọn alábòsí ń ṣe ẹ má rò pé wọn mọ́ o bá ṣe ń ṣe tán mú tẹ́ ẹ̀rù mú jẹ yẹn wọn ò mú jẹ o ẹ má lérò pé òun ọlọ́run ò mọ ọlọ́run ní a kàn lára ni di ọjọ́ kan tí wọ́n gbójú òkè báyìí wọ́n wọ ẹkún tì wọn ò ní rí ọlọ́run ẹ̀ wọn lẹ àyà Quran lélẹ̀ so àyà yìí ó ti tó fẹ́ni tó bá fẹ́ jáwọ́ níbi ìwà àbòsí ẹni tó bá fẹ́ jáwọ́ níbi ipò ọmọlẹ́kún jayé ẹ̀rín tẹ́lòmíì ń rín ogún èèyàn ló sunkún tó ń fi rẹ́rìn yẹn ayọ̀ tẹ́lòmíì ń yọ̀ yẹn ẹgbẹ̀rún èèyàn ló ń sunkún bẹ́ẹ̀ báwo báwọn yẹn ṣe ń ná owó fún olórin ayé ìjọ ni káwọn èèyàn máa yọwọ́ lápò máa náwó bẹ́ẹ̀ wọ́n ti ti ṣe ẹ̀rọ engine kan tẹ́pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kó dọ́là sí wọ́n wà máa tẹ̀ báyìí yọ máa fún wọn máa ṣe báyìí ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yẹ rúṣàn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí sì ní ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn kọ́ nàìjíríà lẹ́yìn odi ẹ̀kọ́ ọ̀fẹ́ ò wọn kọ́ tábà tún dé nàìjíríà wọn tún wá tún wà ní ipò èyí tó tún ga jù pẹ̀lú àníyàn pé kọ́mọ mẹ̀kúnnù bàbá mẹ̀kúnnù jẹ́rú kọ́mọ mẹ̀kúnnù náà tún ṣẹ̀rú ọmọ wọn náà ṣùgbọ́n Ọlọ́run ọba kì í tó bẹ́ẹ̀ tẹ́kọ́ Ọlọ́run bá máa ń tó bẹ́ẹ̀ ni kò yẹ kárí ọmọ mẹ̀kún kankan tí ó gbèrí sọ̀yìn ẹrú san Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá wà nípò kó tún ayé ṣe kó gbìyànjú tiẹ̀ o mọ́kún àwọn èèyàn lọ́wọ́ láti ṣàbòsí kàkà tó fi kún wọn lọ́wọ́ níbi àbòsí jáwọ́ kúrò ń bẹ̀ nítorí pé ẹnìkan ò ní mórí bọ́ nídọ̀gbẹ́dàlùkẹ́ àmà kò sí bọ́nítọ̀ ń ṣe fẹ́ mórí bọ́ níwájú ọlọ́run àfi kó túbá kọjá wọn bẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run ó ti kúrò lọ́hà ẹ̀ kúrò kù ẹ̀dá máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa wáṣukúrò ló wà láàrin àmì ìyẹn sídìkùn ẹ̀dá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ọgbà ọlọ́run ó máa sì máa ṣàlékún orí fún wa wàlá dìkùrò lọ́hà akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wàlláhu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń tiẹ̀ nìkọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ kó mo ila salatikum yarhamkumullah.